kókókó báyìí là ń agogo kàngẹ̀kàngẹ̀ là ń gbóhùn akèrègbè bájàbá gbalẹ̀ àròbàbà jẹun ni àìfàjà kéde ìlú agogo dẹ báyìí ló bá fi kó wọn jọ ìbà ládéládé ìbà lóyèlóyè ìbò oyún inú ìbà àṣẹ́ẹ̀bí ìbà ọmọdé ìbà àgbàlagbà ìbà orí adé ìbà ìjìgbàrà lẹ̀kẹ́ jójú wa sí lọ́jọ́ tèmi o ẹ káàbọ̀ sórí ètò àtàtà níkànnì àtàtà Orísun tẹlifíṣọ̀n ẹ̀rẹ́gbẹ́ one six eight lórí star times lákòókò tá a wà yìí wọn tá a jọ fẹ́ pẹ̀lú kẹ́lù nǹkan kan tó ṣe kókó tó ṣe pàtàkì ni ẹ̀yin ẹ wò ó ire ń tiwa o torí pé ire lójú owó rí ajé òkùnkùn ní sòdí sọ̀gbọ̀n jẹ́ olùpèsè ọ̀rọ̀ òun rẹ̀ tó yóò fi lé mi àti yóò fi ṣe ibùgbé ọ̀túnba ambassadọ adédire adéyẹ ló kọ tèmi ọ̀túnba àpèrè ara yẹrù ọkẹ ọlọfàmọjọ ọlálọmí ọmọ abisujú ọkọ lẹ́ẹ̀kan sí bó kí n káàbọ̀ sórí ètò àtàtà yìí bó ṣe ń lọ lágbo àwọn olóṣèlú níbi tá a ti ń já wa sí àwọn tó ń lọ lágbo àwọn olóṣèlú wa kí ni àwọn nǹkan tuntun kí ni àwọn tí wọ́n ń ṣe àti pé kí ni àwọn nǹkan àdàgbàsókè ibi tí kùdìẹ̀kùdìẹ̀ wà a máa ń já wà sí náà pé bó ṣe ń lọ rèé o kí ètò wọ́n mọ̀ lè bàdí nínú ilé lórí ètò léni ohun kankan tó ṣe kókó tó ṣe pàtàkì tá a bá ń sọ̀rọ̀ nípa àdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà àti ọ̀rọ̀ òṣèlú náà láàjọ pọ̀ ìkẹ́lù torí pé ìṣèwò ìwòrìwò ohun àbádìjọ wò báyìí gígun ni egun ni ìdí èyí rèé o tá a fi wò pé lórí ètò yìí ètò wa bó ṣe ń lọ lọ́jọ́ tòní káàjọ bojú wò nípa ọ̀rọ̀ ìwọléwọ̀de lórílẹ̀‐èdè nàìjíríà tó ti a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò wa tó mẹ́hẹ̀ ó dà ǹjẹ́ iye àwọn àjèjì tí ń bẹ lórílẹ̀‐èdè wa gangan ń la mọ̀ ǹjẹ́ àwọn àjèjì gèdègbò yìí ǹjẹ́ a mọ̀ bí wọ́n ṣe ń wọlé ó dà ẹnu lóró mélòó gan ń lò wò lórílẹ̀‐èdè nàìjíríà mélòó ń làwọn ẹ̀ṣọ́ aláàbò lè dúró sí àwọn bo là ń tì àwọn bo là ń ṣí bàbá ní ká wò ó lórí àwọn ìtí wọn kọ́lẹ̀ tí òfin dámọ̀ ó dà wọ́n pọ̀ lọ jàǹtìrẹrẹ ṣùgbọ́n o ìmọ̀ ìwádìí jẹ́ kó yé wa pé àwọn ẹnu lóró tó wọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé kò lákọ́lẹ̀ ẹ̀ṣọ́ aláàbò kankan ò sì ṣọ́bẹ̀ ó mọ̀ tiẹ̀ lé nígbà ó dà o bàbá wa ní àwọn ẹnu lóró ètò jẹ́ pé ẹnìkan kan lè wò ó Chad ó ní lọ́jọ́ tòní ìfẹ́ sun Chad orílẹ̀-èdè Nàìjíríà mo fẹ́ sùn kí ó sì wọlé láìsí kọ́nu kọ́họ̀ àbí láti Niger àbí Benin Republic àbí orílẹ̀-èdè Togo àti àwọn orílẹ̀-èdè alámúlégbé míì bíi Cameroon tàbá pààlà ǹjẹ́ bó ṣe yẹ kó rí rèé o lórí ètò ètò wa bó ṣe lọ lọ́jọ́ tòní gangan kí ló yẹ kó jẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ pé iṣẹ́ tiwọn lórí ìwọléwọ̀de àti ètò ààbò ní lórílẹ̀‐èdè nàìjíríà kí ni àwọn pa tí ẹ̀kan kó tàbá ń sọ̀rọ̀ nípa nigeria immigration service nigeria customs service and nigeria police force nigeria security and civil defence uh, corps gbogbo wọn pátápátá kí làwọn iṣẹ́ tó yẹ kí wọ́n máa ṣe láti rí dájú wípé ọ̀rọ̀ àwọn tí ń wọlé tí ń jáde lórílẹ̀‐èdè nàìjíríà àdá wọn mọ̀ torí ẹ̀ lè tó yín ètò wa bó ṣe lọ lọ́jọ́ tòní láti gbé lámì ètò àwùjọ kan ẹnìkan tó nífẹ̀ẹ́ nípa ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà tó tún jẹ́ olùkọ́ni wọ́n sì retí ètò wa bó ṣe ń lọ lọ́jọ́ tí ń tá àlàlejò wa ọ̀gbẹ́ni yọ̀mí ọ̀làyọ̀dé ṣé mo gbà dáadáa ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa bó ṣe ń lọ. ẹ ṣe atọ́kùn ẹ bá ń káwọn ara lé dáadáa. a máa rí yín bá. àmì àṣẹ Ìdùmarè. mo dúpẹ́ lọ́wọ́ yín lákọ̀ọ́kọ́ fún àǹfààní tí ẹ fún mi. àṣẹ àti wá sórí ètò yìí. ọlọ́run ló lọ pẹ́. gẹ́gẹ́ bí ẹ ti ṣe ṣàfihàn mi orúkọ mi ni ọ̀gbẹ́ni Yọ̀mí Ọláyọdé mo jẹ́ olùkọ́ni mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán àti rédíò mo jẹ́ akọ̀ròyìn mo dẹ̀ jẹ́ olùṣàgbéyẹ̀wò ètò tó ń lọ lórílẹ̀‐èdè ń bí àti káàkiri àgbáyé. Hmm, ẹ ṣeun bàbá wa ẹ káàbọ̀ sórí ètò bó ṣe lọ ẹ jẹ́ àtibí pẹlẹbẹ mú ọ̀lẹ́jọ́ o tá a bá ń sọ̀rọ̀ nípa ìwọléwọ̀de lórílẹ̀‐èdè nàìjíríà kí lè rò pé ó yẹ ká gbà àtàwọn tó yẹ ká dojúkọ tá a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀‐èdè tá a wà yìí. ẹ ṣe atọ́kùn ẹ̀ẹ́ nǹkan kan ṣe mí láàánú hmm. pàápàá jùlọ lọ́rọ̀ orílẹ̀-èdè yìí bàbá wo ní èjì báyìí bàbá wo ọdún tá a ti gba òmìnira hmm, ó ti ń hmm. lọ bí ọdún kọkànléní ọgọ́ta ṣùgbọ́n ohun tó dùn ni tó sì ṣe ní láàánú jù ni pé pẹ̀lú bá a ṣe dàgbà tó torí pé orí pé téèyàn bá wà lọ́mọ ọdún kọkàndínlọ́gọ́ta tí ò bá tí ì rí nǹkan gidi ṣe àti pé ó kù díẹ̀ káàtó nítorí pé ó ti ń súnmọ́ bèbè àti àti rèwàsà ọdún kọkàndínlọ́gọ́ta bí ọdún eh, eh, ìjọba ológun wà lórí àléfà wọ́n hmm. ṣe wọn rí ṣe àwa ní òkè alágbádá dé o kí ni wọ́n fẹ́ ṣe sí ṣùgbọ́n bàbá wo gbàtí ológun wà àti gbàtí alágbádá wà náà kò tí ì sí yàtọ̀ hmm. ètò tó lákọ̀ọ́kọ́ hmm. bàbá wo bàbá sọ̀rọ̀ pé ètò ká wọlé ká wọ̀de eh, ó yẹ ká máa yànnà náà ká sọ sọ́dọ̀tọ̀ bàbá sọ̀rọ̀ nípa immigrants immigrants náà àwọn tó ń wọlé immigration ni ètò bí wọ́n ṣe ń wọlé lọ gbẹ̀lú kan wọ́n sì láwọn àjọ tó ń ṣètò ẹ̀ káàkiri orílẹ̀-èdè hmm. ó wà nílùú òyìnbó ó wà níbi tá a wà nílẹ̀ hmm. adúláwọ̀ náà àwọn àjọ yìí àwọn èèyàn tó ń gbà síbẹ̀ ṣé wọ́n kójú òṣùwọ̀n hmm. ṣé wọ́n tó bàbá wo àwọn eh, ẹnu ẹnubodè tó wọ orílẹ̀-èdè nàìjíríà bàbá ka ẹni èjì yìí tí ó wà ní òfin tó lákọọ́lẹ̀ ó lé ní ó lé ní mẹ́wàá bàbá wo àwọn tí ò lákọọ́lẹ̀ ó pọ̀ lọ jáǹtì rẹ ṣé wọ́n tó tí wọ́n bá tó ṣé wọ́n kójú òṣùwọ̀n tí wọ́n bá kójú òṣùwọ̀n àwọn ohun tó jẹ́ ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí owó iṣẹ́ wọn àbájẹmọ́nú wọn tí wọ́n máa hmm. fi ṣiṣẹ́ pẹ̀lú ìgbóríyìn ṣèjọba ń fún wọn bí wọ́n bá kọ̀ tán bá ti máa fún wọn iṣẹ́ ò ní tẹ̀síwájú àwọn tán rápálá wọlé bọ́ bá fún wọn ní kọ́bọ̀kọ́bọ̀ kan kéré gbà wọ́n á gbà wọ́n láàyè so hmm. ó kù díẹ̀ káàtó. ó dẹ̀ ẹ ṣeun bàbá wa ẹ kú ohun ẹ já wò ó lórílẹ̀‐èdè nàìjíríà torí pé àwọn bàbá ní ká ṣe àgbéyẹ̀wò sí àwọn ẹnubodè àti ẹnu olóró tó wọ orílẹ̀‐èdè yìí àwọn orílẹ̀‐èdè tá pààlà pẹ̀lú pọ̀ ẹ bá sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Niger Republic eh, orílẹ̀-èdè Chad orílẹ̀-èdè Cameroon eh, orílẹ̀-èdè Togo Benin Republic àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ṣé a ní ọ̀nà tá à ń gbà ṣe ìyàtọ̀ tá a lè fi dá pé ah ọmọ ọmọ yọ orílẹ̀-èdè nàìjíríà lélẹ̀ yàtọ̀ sí ọmọ chad àbọ̀ ọmọ nìjẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ nù wọn gan wọ́n tún ń sọ àwọn èdè wa bẹ́ẹ̀ dájà sẹ́kù tọ́nu wọ́n ń sọ yorùbá bẹ́ẹ̀ bá dé orílẹ̀-èdè chad bẹ́ẹ̀ dé orílẹ̀-èdè nìjẹ́ wọ́n ń sọ haúsá wọ́n ń sọ fòfúdè kí ni àwọn tẹ́ rò pé ó lè jẹ́ ọ̀nà tá a lè gbà fi dá ìyàtọ̀ mọ̀ láàrin ọmọ orílẹ̀-èdè àtọmọ òkè òkun. ẹ ṣe atọ́kùn mo sọ pé Eh, àdàgbà lọ́jọ́ hmm. orí lórílẹ̀‐èdè yìí ni àdàgbà hmm. tó nípa ìwà àti ṣe. Hmm. bàbá wo ètò wà tíjọba ti gbé kalẹ̀ ṣùgbọ́n ètò tíjọba gbé kalẹ̀ ètò tí ò tí wọn ṣàmójútó ẹ̀ ni ètò tí ò lọ́jọ́ ni àgbẹ̀tò kalẹ̀ lẹ́ni tó máa tọ́lá sọ́tún la ètò yẹn á kú. bẹ́ẹ̀ bá e, wo pé ọgbọ́n òlàbẹ̀ a máa fi dá wọn mọ̀ bàbá wo bẹ́ẹ̀ ṣe sọ àwọn tán wá láti ṣáàdì àwọn tán wá láti eh, Niger àwọn tán wá láti Cameroon kankan gbogbo ọ̀nà ṣèdè wa pápá jùlọ èdè tán ń sọ èdè Haúsá ó ṣòro láti dá wọn mọ̀ hmm. ètò tán lè ṣe láti fi ìdánimọ̀ sí pé wọ́n ṣe ètò káàdì ìdánimọ̀ tí wọ́n pè ní hmm. náà identity card hmm. ṣùgbọ́n káàdì ìdánimọ̀ yìí èèyàn mélòó ló rí gbà bí mo ṣe jókòó yìí tuntun tí wọ́n náà ṣe mo ṣe ní bí ọdún márùn-ún àbí ọdún mẹ́fà sẹ́yìn twenty thirteen mo ṣe ẹ̀rí gbà lọ́dún tó kọjá ọ̀pọ̀lọpọ̀ àtò síbẹ̀ títí tí wọn ò ní rí gbà kí nìjọba lè ṣe tán lè fi jẹ́ kí ó kárí òun ni pé kí ìjọba mú nǹkan kankan so mọ́ ihun tó ń ṣe wá lórílẹ̀‐èdè Nàìjíríà ni pé nǹkan òun pẹ́ sú wa bàbá hmm. ti ń pò yín nìkan pé a fẹ́ gba nǹkan a fẹ́ gba nǹkan tá a bá ti rí gbà á wò pé kí ni wọ́n fẹ́ dà mí láàmú fún hmm. àǹfààní wo mo fẹ́ jẹ́ ń bẹ̀ hmm. kí ìjọba ń tán lè ṣe ni pé kí ìjọba mú nǹkan kan kan so mọ́ di káàdì ìdánimọ̀ yẹn pé tó o bá ti gbà àǹfààní báyìí wà gbogbo ènìyàn ló máa lọ gbà á ẹ jẹ́ káwọ́ ìjọba èkó ń sìn wọ́n ní tó o bá sanwó orí bọ́mọ ẹ bá fẹ́ lọ jọ iléèwé ẹ tó níjọba o bá mú ewu orí wá. <laughs> làwọn èèyàn fi lọ ń gbà torí pé nǹkan kan ti so mọ́ bíjọba bá sọ nǹkan kan mọ́ tí káàdì ìdánimọ̀ wà gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè hmm. àwọn èèyàn máa lọ wọ́n máa lọ gbà bí wọ́n bá sì ń gbà ìyẹn ti di pé tó bá ti gbà á tó kárí ẹni kálukú á máa mú jáde tó bá ń lọ káàkiri àwọn ẹ̀tọ́ àwọn àjọ elétò ààbò bọ́ bá rìn káàkiri bọ́ bá kófìrí pé ẹni táwọn rí àlejò ni àjèjì ni wọ́n á pè é hmm. káàdì ìdánimọ̀ ẹ̀ kọ́ bí wọn bá rí lọ́wọ́ ẹ̀ wọ́n ti mọ̀ pé àlejò ni bolo ti wá tó bá fọ̀rọ̀ jojú tó rọrọ̀ pẹ̀lú ẹ̀ a sọ orílẹ̀-èdè tó ti wá àwọn nǹkan tí ìjọba lè kọ́kọ́ ṣe nìyẹn kó létò kó dẹ̀ jẹ́ kó rọrùn kó wà ní gbogbo àdúgbò ìjọba àbílẹ̀ mm. káàkiri káwọn èèyàn máa lọ kán máa lọ gbà á mm. bọ́mọ bá ti pé ọmọ ọdún méjìdínlógún kó lọ gbà á bá a bá sì bímọ n tó ń ṣe wá ń yìí tí ò mm. jẹ́ ká mọ̀ yára ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n ń bí tí ò lákọsílẹ̀. àwọn fighter statistical registration bẹ́ẹ̀ ni kò sí bẹ́ẹ̀ bá wọlúwa yìí bí tá a dàgbà dé yìí lẹ́yìn ògiri lẹ́yìn ilẹ̀kùn náà ti fi èédú kọ ọjọ́ òbí wá sí mm, mm. ìgbà tí ó sì ń tí ìjọba tí òbí mi fẹ́ gbà lọ́wọ́ ìjọba tí nǹkan kan bá wà tó bí mi fẹ́ gbà lọ́wọ́ ìjọba ni wọ́n á lọ ṣe ìfisọ̀forúkọsílẹ̀ pé abẹ́ ọ̀bá ìbáyìí lásìkò báyìí báyìí mm. kíyẹn náà wà tí ti bá fún ọmọ ọdún méjìdínlógún ó lọ sókè àwọn tó wá látọdún méjìdínlógún wá sílẹ̀ kí àkọsílẹ̀ ìbí kó wà fún wọn lè mọ iye ara wa. Hmm. ẹ̀yin bàbá wa wo àkọsílẹ̀ bíi náà ẹ̀yin jọ́ téèyàn bá rí ìwàlẹ̀ àṣà tó dágbére fáyé náà ara àwọn tí ó yẹ kán máa kọ́lẹ̀ náà ni wọ́n lè bà mọ̀ pé àtúndé kan ìyẹn ni pé birth certificate bá ti ń gbà náà ló yẹ kí death certificate náà kó na ọmọ wa àwọn ìwé ẹ̀rí méjèèjì yìí ẹ ṣeun bàbá wa bàbá wa wò ó ó pé à ń ṣe àkọọ́lẹ̀ àwọn tó ṣe kókó eléyìí tá à ń pè ní vital statistical registration lórílẹ̀‐èdè nàìjíríà aláwọn iléeṣẹ́ ìjọba tó ń ṣe àwọn nǹkan yìí bíi federal bureau of statistics àti àwọn iléeṣẹ́ míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ǹjẹ́ rò pé wọ́n ń gbé àwọn ìgbésẹ̀ tó tó tó fi jẹ́ pé a lè mọ̀ pé iye òǹkà wa rèé national population commission gómìnà NPC ń já mọye wa gan lórílẹ̀‐èdè tá a fi mọ̀ pé ó dáa o ó dáa ọ̀gbẹ́ni Ọláyọ̀dé ti gba abẹ̀ wọlé o àbí ó dáa o awé kan ti gba ìlú kama ṣá mọye wa gangan lórílẹ̀ tá a wà yìí. ẹ ṣe atọ́kùn lákọ̀ọ́kọ́ mo lè fi gbogbo ẹnu sọ pé àmọ́ wa hmm. ìdí ni pé tí àṣìyẹ mọ yára wa ni pé òun lọ̀rọ̀ tí mo sọ síwájú yẹn hmm. tó yẹ pé káàdì ìdánimọ̀ wà hmm. wọ́n mọ iye èèyàn tó gbà á wọ́n ti mú àǹfààní kan wọ́n ti so mọ́ abẹ́ káàdì ìdánimọ̀ yẹn pé tó bá ti gbà wàá jàǹfààní báyìí gbogbo ọmọ orílẹ̀-èdè ni yóò lọ gbà á àwọn ọmọ tó wá bí tán wà lábẹ́ ọdún méjìdínlógún wá sílẹ̀ àwọn náà ní ìwé ètò àkọsílẹ̀ ìbí wọn hmm. tán bá ní àkó yẹn àkó mọ́ àwọn tí ó dàgbà tí wọ́n gba káàdì ìdánimọ̀ hmm. iye kan nìyẹn hmm. àwọn tó wà nídìí ètò ìkànìyàn tá a pè ní NPC National Population Commission tá a bá wò wọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe àkọ́kọ́ wọn ṣe déédé ohun tó fi sọ ni pé census yẹn ètò ìkànìyàn ó gbọ́dọ̀ máa wáyé ní ó kéré tán ọdún mẹ́wàá mẹ́wàá bí n bá lè sọ gbangbangba báyìí láti bí ọgọ́ta ọdún tá a ti gbòmìnira ètò ìkànìyàn tó ń pè ní census tó wáyé lórílẹ̀‐èdè nàìjíríà kò tí ju mẹ́rin lọ hmm. a rí a rí eighty six tó dájú hmm. a rí ninety one tó dájú hmm. a dẹ̀ rí two thousand and six tó dájú lẹ́yìn ẹ̀ kò sí kan gbòógì tá a lè tọ́ka sí bí yẹn bá wà ní kán sì fún wọn lówó kán jẹ́ kán máa ṣe àmọye ara wa bọ́n tí yóò bá ti sí yẹn a lè mọye ara wa ètò pé èèyàn kú ayọ́kùnrin pé lágbádá ti kú lágbádá bímọ tí yẹn náà bá wà ní wọ́n bímọ mẹ́rin lé èèyàn méjì á lọ́la ta ni yọ iye èèyàn tó kú kúrò nù iye èèyàn tó wà ń lù Hmm. lákọ̀ọ́kọ́ àmọ́ yára wa àwọn tó dẹ̀ wà ń di ẹ̀ wọ́n rí owó tó hmm. bẹ́ẹ̀ bá gbàràn sí sẹ́nu iṣẹ́ pé ẹ kàyàn fún wa ẹ kalé ẹ gbọ́dọ̀ fún wọn lówó ẹ gbọ́dọ̀ fún wọn ní ìtọ́jú ẹ dọ̀ gbọ́dọ̀ tún fún wọn ní ààbò àwọn olùkọ́ wà lókè ọ̀pá pàjùlọ òkè ọya hmm. ẹni bá máa lọ kà wọ́n bẹ̀ àkọ́kọ́ agbédè wọn èkejì á lẹ́sìn bíi tiwọn bí ò bá ti lẹ́sìn bíi tiwọn wọn á ní kò gbọ́dọ̀ wọlé tọ̀ obìnrin àwọn wọ́n á ní kò bófin mu kò bá lànà òfin mu kí gbogbo ẹ̀ wà kọ́gbà àwọn èèyàn tó jẹ́yàn tiwọn tó gbédè wọn tó sì jẹ́ pé ó ń bá wọn ṣẹ̀sì tó lè wọlé tó lè kà wọ́n níbẹ̀ yẹn wọ́n á dúró ẹnìkan ní òkè ọwọ́ lágbájá lélẹ́ ìkọ́kà e ẹsẹ̀ lágbájá lélẹ́ ìkọ́kà e àárò rí ẹni tí wọ́n ní kọ́kà. Hmm, hmm, fúdìí èyí a lè mọ iye ara wa hmm, a lè mọyì ara wa tá a bá wá sọ̀rọ̀ nípa ìwọléwọ̀de yìí pàápàá jùlọ tá a bá ní ká wo apá òkè ọya láàrin orílẹ̀-èdè nàìjíríà iná ẹ̀jẹ̀ àyẹ̀wò torí pé òfin wá fún wa láyè wọ́n pé èèyàn lè kúrò láti apá àríwá kó lọ sápá gúúsù èèyàn lè kúrò lápá gúúsù kó kó lọ apá àríwá lórílẹ̀ nàìjíríà ṣùgbọ́n o lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó fẹ́ di pé n tí àwọn ìpínlẹ̀ kan sọ pé ó dáa o àwọn kan ò lè wá síbi ìlàgbé báyìí o àbáwọn tó bá fẹ́ wá àwọn fẹ́ ṣàyẹ̀wò fún wọn ó ní ìbéèrè tí mà tari sí yín ṣùgbọ́n ẹgbẹ́ àdókè lọ́hùn náà ètò bó ṣe ń lọ yóò mọ̀ tẹ̀síwájú tá a bá padà dé àlejò mi ọ̀gbẹ́ni Yomi Ọláyọ̀dé àwọn náà ń bẹ nílé agodo pẹ̀lú wa mo kí yín o ẹ kú